ròyìn ròyìn ròyìn ròyìn means report ròyìn means report àwọn oníròyìn ti ròyìn ìṣẹ̀lẹ̀ náà àwọn oníròyìn ti ròyìn ìṣẹ̀lẹ̀ náà